سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير آمين. اللهم يا من فهم سليمان فهمنا يا من علم آدم الأسماء كلها علمنا آمين. إنك أنت العليم الحكيم آمين. اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين. آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي فقاتلوا التي الكلام حتى تفيء إلى أمر الله فإن فعلت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. Gẹ́gẹ́ bí àlàyé tí a tàǹsí lọ láti gbà yí wá nínú ayé ẹlẹ́kẹsàn yìí nínú Suratul Hujurat níbi tí olúwa ti ń pààrọ̀ wá fún wa wípé ọ̀nà tẹ́ gbà táyé yín tó fi dáa òun náà ni alukur'ani wáyé sí alukur'ani sọ̀kalẹ̀ láti tún ayé àti alukiyama ṣe fún gbogbo àwa mùmínì ayé àtàwá wa ń bẹ̀ yìí la ní ayé àti tún ayé ṣe ayé àti ń pẹ̀tù sí ìjà ayé àti ń jẹ́ kí òkè àtìsàlẹ̀ kan jọ ṣe àtìpọ̀ àwọn nǹkan tí a fi máa tàṣe pọ̀ tí ìjà ó fi parí tí wàhálà ó fi kásẹ̀ ńlẹ̀ òun náà ni àyà yìí ṣàlàyé fún wa ọlọ́run wá gbé kalẹ̀ pé ẹ̀yin mú mi ní ẹ̀bọ̀rọ̀ máa bára yín jà ṣùgbọ́n máa ibà wa mọ ìṣúlẹ̀ ìlú ẹnìkan náà yín tàbẹ́yìn méjèèjì náà sì ni ìṣúlò tí a ti ṣèdájọ́ lánàá wípé tọ́bájọ́ tí pẹ́nìkan lè ṣúlò àyà yìí ṣàlàyé ẹ̀ tó bá dẹ̀dẹ̀ sí pé àwọn méjèèjì lè tún lò ààyè ìsàlàyé ẹ̀ ṣùgbọ́n ọ̀sọ́ jáde síta amútùmọ̀ rẹ̀ jáde fún wa ní ẹ̀kọ́ ọ̀tàná tí èèyàn méjì bá ń jà ààyè ìsàlàyé ẹ̀ kí ni ààyè tó yẹ kí mùsùlùmí tí ọ̀jà ọ wà wọ́n ní kọ̀yọ́ ká máa wòran wọ́n ní kọ̀yọ́ ká lọ sí i. wà nípa ẹ̀mí. فإما إحداهما على الأخرى فقاتل التي تبغي bàbá wa rí ẹni tí ọgbẹ́rù kan rí nínú àwọn méjèèjì tó lọ́wọ́ òní gbọ́ òun òní gbà ẹnì kejì ti gbà ẹnì àkọ́kọ́ ti gbà mẹ́rin kejì yarí pé mi ọ̀fẹ́ màá dà dàrú náà ni á dà sí wàhálà náà ni ọlọ́run á ní fàfà ọlọ́run ní ìjọba yarí nu ẹ̀pàwọ́pọ̀ ẹ̀dá padà ẹ̀dá padà sójú ọ̀nà. حتى تأتيهم أحياء أمر الله قال فإن Bọ́bá wá gbà padà náà, ẹ má gbàgbé ń tẹ́ ẹ fi bẹ̀rẹ̀, ẹ wá tún fi kún ń tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ ńtẹ́ fi bẹ̀rẹ̀ ní fa asùlẹ̀hù wọ́n gbà tó bá gbà tán ẹ wá sọ pé fa asùlẹ̀hù báyìí náà wò máa bẹ̀rẹ̀ wà á ẹ fi kún ńtẹ́ fi ṣàtúnṣe nígbà tí wọ́n bá dáwọ́ ogun dúró padà o ọlọ́wà ní. nínú ẹ̀kọ́ tàná àtàlàyé fún wa yí pé àwọn àwòrán àwọn tí wọ́n mọ àǹfààní tí ń bẹ ń di àtúnṣe ní àárín oníjà méjì asọ̀nkábí náírà márùn fún wa bákan náà àwọn àwo ni yóò máa ṣàtúnṣe categories mélòó ni wọ́n pín sí bí ẹni pa àsọ pé mẹ́ta ni wọ́n pín sí bákan náà nínú àyà tá à ń lọ́yìn àsọpọ̀ àgbẹ̀ ihun mẹ́ta ní bẹ́ẹ̀ nínú alákọ̀ọ́kọ́ òun náà ni wà nínú tọ́ ìkàtà nínú ẹlẹ́ẹ̀kejì ni nínú ẹlẹ́ẹ̀kẹta فأصلحوا بينهما بالعدل وأقسموا tá a wá dé ta kí ó dé lánàá ta kẹ́kọ̀ọ́ dé lánàá ní fa ń fa àti fa asùlẹ̀ hù bẹ̀yìn náà hù máa. ibi tá a wà lánàá nìyẹn àwọn afẹ́gbìn ìkọlọ̀ nǹkan yọ̀ǹda fún àtàparí àyà ilé nì ó ní ọlọ́run bá ń sọ pé fàáyín olúwa ní ẹni tí ẹ fẹ́ bá jàdẹ́ fẹ́ dá padà sáàyè rẹ̀ yí ẹrù dáadáa o kìí sì jàdá fẹ́kẹ́ lọ jà ń bẹ̀ o níta fẹ́kẹ́ mú wálé ni pé kọ́ gbà fún àtúnṣe tọ́ba tí wàá gbà bátan sí kù ní ìdíkẹ́ bá jà máa tó fi ní fa ẹ̀hún fa ẹ̀hún rọ́jà àti tọ́ba padà áwùtà náà zàlá àbọ̀sọ̀ ó step down áwùrọ̀ bìyẹn ọyọnu ti ń tẹ̀wọ̀n wí ń pẹ̀lẹ̀ ń filẹ̀ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fà kíkọ́rí ọba gbà padà tọ́ba ti lè gbà padà. olúwa ẹ ṣàtúnṣe láàrin wọn pẹ̀lú irinṣẹ́ méjì irinṣẹ́ àkọ́kọ́ àlàájì òun náà ní dídí wà á fọ́ sí kú ẹ̀ẹ́dẹ̀ fínífíní déédéé ń bẹ̀yẹ̀ o kó lè bá jẹ́ sí wípé àtọ̀tún àti òsì lẹ́yọ nínú tí ó fi gbà wọ́n ní gbogbo nǹkan tá a máa ń ná fún kíjà ọkọ̀ àrí kò sí nǹkan àlè náà kódà a máa ń ná irọ́ abẹ́ ìbọn bá ní a máa ń ná irọ́ níta o lè bá parí irọ́ gidi irọ́ funfun báwo irọ́ dúdú tó ń ná tààrà kódà ó lè ná ọgọ́rùn-ún rọ́ nítorí kí àtúntò lè bá a. mọ́tà abáyé yẹn lè ná ọgọ́rùn-ún wọn kì í o ọmọ àtọ́ rẹ̀ ló fọ́ o àwọn akẹ́jẹ́ ahlul àwọn tá sọ lánàá àwọn ni a sọ̀rọ̀ wọn yẹn ìjọba lè na irọ́ láti bí ọba nárọ̀ kò lè àwọn aláṣẹ bí òkè òkè òkè náà àwọn nígbà tá a wá lè ná haram bó wá là àti wá nílé ná halal. owó gidi tààrà ó dùn sí sẹ́tímẹ́ǹtì láyé láàrin kọ́ntì sí kọ́ntì tí wọ́n bá ń fa wàhálà kí ló fa ilẹ̀ là sí ilẹ̀ mélòó kí ni bẹ́ẹ̀ ẹ̀rọ ní àṣà ah, ah, ah, gbọ́dọ̀ orí ọ̀gbọ́dọ̀ sì sí àwọn alákọ́kọ́ dé bíbà òun ká wa má bẹ̀ ní oṣù tí wọ́n máa gbalẹ̀ wa ẹ wá owó tó ju owó lẹ́yìn lọ ẹgbẹ́ ìwọ mọ̀gbìlẹ̀ fà wàhálà ẹni tó nílẹ̀ kíní wá. Ẹgbẹ́ dọ́là àsìkún fẹ́ pé pé billions billions billions of dollars wà gbà á. Ẹ̀rì sí ìjọ máa sọ wípé halas àti túnwé tànkà. A ti wá rí wípé àwọn ni wọ́n ní ẹ̀rí nǹkan gbogbo nǹkan tá a lè ná láti gbà tó ń tọ́jú halal àìdẹ́kùn ẹ̀ àìdíbalẹ̀. halal ná haram bóòlù ọ̀sẹ̀ wa ń lè ná halal. níbi táwa wà ń bẹ̀ yẹn wọ́n máa sọ fún àánú ẹ̀kọ́ tòní ìfẹ́ tí màá túmọ̀ àyà lọ tábà tún ní àtẹnubọ̀ á tún máa lọ kárin kété àtìfẹ́ gúnlẹ̀ lórí àyà yìí tó ọlọ́run mi ò àwọn márùn oni awon so ipe fa in fa فأصله بينهما فأصله بينهما بلهم فأصله بينهما هناك بينهما هناك بين الأول وبين الثاني ẹ̀rí pé a ní fa'aslihu baynahuma jùmlà yẹn sẹ́ntẹ́ǹsì yẹn ẹ̀ẹ̀mejì ni wọ́n rí pìtì ẹnu àyà kùránì èsì ìdídíra àròyé ní tó bá gbé nǹkan wálẹ̀ méjì lọ́mọ pé ẹlẹ́ẹ̀kejì yàtọ̀ sí ti alákọ̀ọ́kọ́ ìtọ́fẹ́ mú jáde fún bí ẹlẹ́ẹ̀kejì ayàtọ̀ tí ń tún mú jáde ń di àlá. ọwọ́ ẹlẹ́ẹ̀mejì ni wọ́n eh, ní á dá padà tí wọ́n wí wọ́n ní tí ìyàtọ̀ ń bẹ láàrin alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì àjàwá. wọ́n ní bẹ́ẹ̀ ni báyìí náà wọ́n máa wọ́n ní tá a bá jẹ ẹ̀fẹ́ mú yàtọ̀ sí bẹ láàrin fàásì èkó báyìí náà wọ́n máa jẹ́ àdìsí wọ́n ní ọ̀nà méjì láti agbègbè méjì láti lè gbà mú yàtọ̀ wà fún ọ̀yà ọ̀yá mandihatu lafzi wọ̀tẹ̀sí wọ́n ní gbólóhùn tí wọ́n gbé kalẹ̀ ganu ayàfà bí wọ́n ti yàwó ẹ̀ bí wọ́n ti dúró rẹ̀ síbẹ̀ àti bí wọ́n ti fi kíní kan tí nìkan dé kan tí wọ́n ti tú kan sílẹ̀ ó fi yé wa yí pé yàtọ̀ mẹ́ra àárín méjèèjì. Ẹ̀wọ̀n tó orí ibi ayé alákọ̀ọ́kọ́ ń di òkè ó nípa Ashley owó báyìí náà wọ́n. Ọkàn wí lásán bẹ̀rẹ̀ ọ̀gbọ̀n wá débi ẹlẹ́ẹ̀kejì lọ. ọ̀gbọ̀n wá débi ẹlẹ́ẹ̀kejì kí lọ sọ. kódà tíìnì ńláńlá méjì ló fi di òun bẹ̀ ẹ́ jẹ. báyìí náà wò má báyìí náà wò má wà ń bẹ̀. ṣùgbọ́n bí làádìlì wà níbi kò sí lókè wà á kùtù tó wà níbi kò sí níbo. àkọ́kọ́ ìyàtọ̀ sí mẹ́láàrin méjèèjì nìyẹn àkọ́kọ́ nù níbi gbólóhùn jágbe kalẹ̀ tó tá a bá tó wá bẹ́ wo kíni ìtumọ̀ ìyàtọ̀ tó mẹ́ta ní méjèèjì ní òtúmọ̀ àti ìṣẹ̀lẹ̀ gan ní ti ọ̀rọ̀ tó bọ̀rọ̀ wá ọ̀rọ̀ ní máa mọ̀rọ̀ wá kí ló mú fàásìlèhu báyìnáhù máa lókè wá kí ló mú fàásìlèhu báyìnáhù máa bèlè àádìlì wàá pẹ̀tù nísàlẹ̀ wá ẹjẹ́ àwọn tó wá mú wa. báyìí

So, tọ́bọ̀ wá rí báwọn kí ló mú fàásì ó bá iná òun máa wáhùn wọ́n ń pè pé àwọn ń palẹ̀ ogun mọ́ sáàmù pé tó mú wá nìyẹn So, ẹlẹ́ẹ̀kejì yìí ẹ̀ǹbi fàásì ó bá iná òun máa tẹ̀lé kí ló mú wá. Thank òkè máa mọ ọdọ fún ẹmẹ rẹ pẹ ẹ bá fàáyín bá àìsàn àti òwúrọ yẹn ọ àti bàbọ yà. ẹyìn fóònù nìkan òkè papọ̀ ẹni tó mú wa mú ń béèrè wọ́n náà wà ń bẹ ohun sùn kálẹ̀ ní tó bá ti fẹ́ pin òun sì bá gbé ìfẹ́ sí kéwù nù. ọ̀yà. àyìn bàbá kì í dáhùn máa àyẹ̀mú kọ́ ọmọdé lẹ́sìn tẹ̀lé àtàlẹ́ àdá àwọn ilé àjẹ́. Ìdómílé wọn wá wọ́n ti tàjẹ́lẹ̀. Wà á sì lè hó báyìí náà ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́jì wọ́n ti tàjẹ́lẹ̀, wọ́n ti ṣe sọ́ọ̀yà àwọn kọ́mpìnì, wọ́n ti so títì iná, wọ́n ti wó gbogbo ilé iṣẹ́ ìjọba, wọ́n ti lé ọ̀gá, wọ́n ti lé ọba láàfin, wọ́n ti lé gómìnà kó lórí àga, gbogbo ẹ ti dojú àwọn bísíǹnẹ̀sì òde lọ bí iṣẹ́ máa èsì ti gba gbogbo òlú pọ́ǹpù tí ń gbà gbà gbà. Tọ́ba wá sí ìdọ̀nù tó mílíọ̀nù wá ní òtún mọ́ni. nígbà wàá mọ wáìnì kankan náà ni irú fa asílẹ̀ irú bẹ̀ gbọ́dọ̀ tó kíni ọgbọ́dọ̀ yàtọ̀ lóbìnrin fa asílẹ̀ irú. nílá bí màá fún ìyàtọ̀ wà láàrin fa asílẹ̀ irú alákọ̀ọ́kọ́ àti fa ẹlẹ́ẹ̀kejì. kó wá lè bá a wáyé pé fa ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì bákan náà bí wọ́n ti gbọ́rọ̀ rẹ̀ kalẹ̀ ọjọ́ ká mọ̀ bìlà ájílé wà á pàṣẹ. bẹ́ẹ̀ ni kò sí èméjì ń bẹ ẹni tí ṣàtúnṣe kíjà ò tó wáyé kò ní ná wàhálà tó nǹkan tó ẹni tí ń ṣàtúnṣe lẹ́yìn ìgbà tí ìjà ti bẹ̀rẹ̀ ó ti bà nǹkan jẹ́ ó ti ṣèṣègbè wàhálà kódà ẹ̀jẹ̀ ọ̀tá sí wọn náà lára ìdálé bá wọn náà díẹ̀ àbí kí èsì tí àgàjọ wọn mú nínú tiẹ̀ náà ojú rẹ̀ ó rí mbẹ̀ yẹn náà fi ní wà á kó sí fa á sì lè hó bẹ̀yẹ̀ náà. àwọn onímọ̀ lúgà wọ́n ní bìládìlì tí wọ́n mú wa bìládìlì wọ́n fẹ́ kọjá hàl ní hàl ṣùgbọ́n wọ́n wá mú bá wa nílùmọ̀lá bàtà àwọn ẹni apá ní mùlábàdà òun náà ni wípé ẹ jẹ́ kí déédé ká máa ewé tí mama ẹ má mọ tí mama yẹn lóko yẹn ẹ̀yin àgbà ẹ̀yin àgbẹ̀ mọ bá sọ̀rọ̀ ẹ̀yin ará àbújá èkó nǹkan kẹ ẹ lè mọ nǹkan báyìí ewé ẹ má ta ló ti mọ náà ń tẹjọ kó mẹ́rin kò sí ara ìkó gbogbo yín ewé ẹ má tẹ ẹ àgbà bọ̀ bọ̀rọ̀ mọ́ mọ́ àgbẹ̀ lèmi náà lọ́jọ́ kí n mọ̀ ewé yẹn tó ọba jà báyìí gọ́ọ̀mù ti wà lára rẹ̀ pẹ̀lú pépù ìwé ìtọ́nà ti dá ma tọba lè máa sọ báyìí yọ ọ̀gàn pa ní. tọba ti lè báyìí yóò dòwe wọ́n ní báànù iṣẹ́ báànù náà kíw náà ni. nígbà tí wọ́n pé bísí mi lára yẹ̀rọ àfọ̀mọ́ ó ní àhà mo fi orúkọ ọlọ́run mo lẹ̀ mọ́ ní tí mo fẹ́ ṣe yìí láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ orúkọ ọlọ́run máa wà pẹ̀lú mi nínú ẹ̀rọ pípé ní báwo ti ti àárà bá àtà fi ń wá ràn lọ́wọ́ wọ́n wá ní báwo ìmùlá bàtà ń bẹ̀ báwo ti máa ń lẹ̀ mọ́ nǹkan wọ́n ní ọ̀sán máa pé fàásìlẹ̀ wọ́n ní bìlà ásìlẹ̀ yẹn wọ́n kí déédéé kọ́lẹ̀ mọ́ yín lára nínú ọ̀rọ̀ yín nínú òwò yín nínú lórí yín gbogbo àtijọ́ tí àti tẹ́ fẹ́ ná tẹ́ fẹ́ fi ṣàtúnṣe yẹn ẹ̀jẹ̀ gidi ìdí ọwà ń bẹ̀. wọ́n ń torí pé oògùn tẹ́lẹ̀ tí látọ̀ ṣe ti jù lọ láàrin oníjà méjì oníkà ẹ̀dẹ́gẹ́ ní ìtẹ̀lẹ̀ wọ́n ní àlùbáwò lélẹ̀. Bàlá Adébù, wọ́n máa yẹ kọ́ tọ́lú ọ̀rọ̀ وألا يقوم في تطليقته فإن المخالف التي تشعر في تطليقته àwọn onímọ̀ kan sọ wípé lílà kọ́ọ̀lá ba'duhum wà máa náà wà wọ́n ní kí ni ó wá dínrò níbi wà áfẹ́sẹ̀ tó ẹsẹ̀ déédéé ọwọ́ ní wà áfẹ́sẹ̀ tó wọ́n ní wà áfẹ́sẹ̀ tó láàrin yìí àjọpọ̀ pé wà áfẹ́sẹ̀ tó kì í dẹgbẹ́ làádìlì ṣùgbọ́n wọ́n tún ní tùmọ̀ mẹ́rin bẹ́ẹ̀ fún wà á pèsè tó wà á máa túmọ̀ ẹ̀ pé ìtàwá ó ń. wọ́n ní wàhálà mi ni pé àyà ń pe ó ń fún wa ní wọ́nì níta abilé ṣàtúnṣe nígbà tíjà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ láàrin àwọn alágbára méjì wọ́n tún wá ń fa ń wọ́nì pé bẹ́ẹ̀ bá lò tán nítorí mo fẹ́ tẹ̀ bẹ́ẹ̀ bá lò tán nínú ìjà ẹ tún máa lò níbòmí ìdí nìyẹn tó fi mú wá ní mu wá bẹ́ẹ̀ tó sọ pé fa aslihu baynahumaa bil adli wal qist kọ̀sọ́bà onífà ásìlòwò báyìnà bìláàdìlì níbi ogun lọ́wà àtúntò wà ápùsì tó ọwá ní ẹga méjì díẹ̀ ápùsì tó fi ìsìlá wà ápùsì tó fi kárìdé alẹ́sìlá ẹ máa lo fínífíní déédéé nígbàtẹ́fẹ́ sàtúnṣe láàrin àwọn sọ́jà méjì ẹ̀bá tó kò ń bẹ̀yẹ̀ tẹ́lẹ̀ tó ń lọ síbi nǹkan mẹ́ta ẹ̀tún máa fi ẹ̀ máa fi wọ́n ní wà á kùtù tí wọ́n láǹfààní afáwọ̀ àgbà ìbùnà àbúbákì ìbùnà àárọ̀ bí Tẹ́bá wá dúró lérè pé kí ló dé sí Kùránì tẹnu mọ́ déédéé nígbà tí wọ́n ń ṣàtúnṣe láàrin oníjà méjì wọ́n ní kọ́ ọlọ́mọ pé déédéé tí wọ́n ń sọ yẹn o. Èyí sọpọlọ tiẹ̀ ni ń sọ o. Mo sọ lánàá yìí pé àwọn tí máa ń ṣàtúnṣe láàrin oníjà méjì kò sẹ́ni kankan náà gbé kò ń bẹ̀. sì ọkọ̀ àti àwòlà sọ. Ìjà àwọn gbébàgbébà. Wọ́n ń àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wọn bẹ̀ déédé lọ́dọ̀ sí wọn kìí ṣe déédé lọ́dọ̀ sí ẹ̀ o àbá wa Abubakar fún ara arọ bí ọtún ọgbà wọn wá fẹ́ sọ díẹ̀ fún àtúrí pé àwọn mọ wọn fẹ́ wọn lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn láti ṣe ìdájọ́ láàrin láti pa parí ìjà láàrin àwọn oníjà méjì tó jẹ alágbára wọn wá fẹ́ sọ díẹ̀ fún nínú níláìka náà ní ẹka káwọ. wọn nínú déédé ká máa ṣe tá a bá fẹ́ ṣàtúnṣe láàrin oníjà méjì kì í ti dídí tí gbọ́ yé wípé tù tù fọ́ mú mẹ́rin mẹ́rin ẹnìkọ̀ọ̀kan mú márùn márùn. nǹkọ́ ìwọ náà step mẹ́ta ìwọ náà step mẹ́ta ń bẹ́ẹ̀ o Nàìjíríà àti Amẹ́ríkà bá ń jà ọlọ́mọdé o tí a bá ń jà lápòjúwe ọwọ́ abẹ́rẹ́ sentiment láàrin méjèèjì àwa lọ́ọ̀yàn jẹ́ ẹ̀ gbọ́n mi yí àwa lọ́ọ̀yàn jẹ́ àwọn alọ́yàn jẹ́ nínú dídì rẹ̀ torí wọ́n fẹ́ tẹ́tímẹ̀ǹt yẹn wọ́n bá ní kínní yìí àwa ń béèrè fún mẹ́wàá amẹ́ríkà náà ń béèrè fún mẹ́wàá àwa yarí jàwá bẹ́ẹ̀lẹ̀ wọn náà sì mọ ìtọ́wó dùn àbí mọ́jẹ̀ ń tara mi síta wọn náà sì mọ ìtí ọwọ́ ìyàwó dùn láàrin méjèèjì nígbà tí àwa ń lọ China bá yọjú gan-an gbẹ̀jẹ̀ ń bá yín ṣàtúnṣe lábáni ọmọ àbọ̀ wá ọwọ́ abẹ́rẹ́ sẹ́tímẹ́ǹtì láàrin ara wa tó lérò pé mẹ́wàá tá à ń jà fún aníkà step down fún márùn márùn ni ẹ̀rọ kò yọ lọ kò lè lọ amẹ́ríkà lẹ́kùn ọmọ mẹ́sàn-án ẹ̀ka tiẹ̀ fáwọn náà lẹ́yọ kan ẹni tí ó ṣe káyà wà á pèsè ló wà báyìí náà àdìlù àdìlù jẹun ń bẹ̀yẹ kì í sì ń túbọ̀ gbọ́ yìí. Àwọn tí wọ́n ní ọpọlọ àtúnṣe. Ibi ìta fẹ́ mú jáde ni pé kí ìjà ọmọ ti kíni. Nàìjíríà bá ti gbàgbẹ́ fún mi lẹ́yọ̀ọ́kà. Tí ọ̀sá kù mẹ́wẹ̀ wá lọ sẹ́n. Ẹ kọ́ máa mú mẹ́ta. Ó sá máa pa wá lọ. Bẹ́ẹ̀ mà pé ó sọ pé fàásìlè fún. Ibi tá a mú wa lọ ìlú jìnnà díẹ̀. Lọ́jọ́ ká máa sọ bá ń fa kájú kú lè bá àmọ́ wọn ara ẹ̀ má máa rò pé ádìlù ti mẹ́ńbẹ̀ wọn ádìlù tí wọ́n gbọ́ yìí ni ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe islah ẹni tí ń ṣe islah yóò wo èèyàn méjì tí ń jà ta ló lágbára jù ẹ bá àfẹ́kíjà wáyé wọn. ẹni tí ò lágbára ni yóò bára gba díẹ̀ nínú déédéé òun alágbára tí ò sápá àyàn mà tí ò sì ti sọ yìí dúkìá mà ó sì jẹ́ kẹ́ máa lọ lálàáfíà Ibn al-Arabi wa ń sọ́lọ pé فإنه ترك وهذا أصل wọ́n ní ká ní pé kọ́ntì àti kọ́ntì ìgbẹ̀ wá fẹ́ ṣàtúnṣe wọ́n wá gbọ́ pé ẹjá ṣàtúnṣe Amẹ́ríkà wá ń ṣòro sí Nàìjíríà báyìí Nàìjíríà náà ń ah, sọ̀rọ̀ ní wọ́n ní ẹ̀tù yẹn dànù. Wọ́n ní ìyẹn ti gbógun lọ nìyẹn. Ẹni wọ́n máa wípé ilé mẹ́wàá ní ọ̀pá ní ọwọ́ Nàìjíríà. Ilé kan ní ìwó l'Amẹ́ríkà. Ẹ̀yẹ sanwó ilé mẹ́wàá ti Nàìjíríà káwọn náà sanwó ilé kan Amẹ́ríkà. Kò sí dọ́kàn àpẹẹrẹ ilé mi mọ́. ní àbá ọ̀dà sáǹdì ayé lọ́pọ̀pọ̀ ánìlè dáadáa yọ pọ̀pọ̀ ya ayé dáadáa ó sì máa bẹ́ẹ̀ náà ní bó ti wà níbi okun láàrin àwọn àlùsílù bẹ́ẹ̀ náà lọ́wọ́ láàrin níbi fídíò àyẹ̀kọ̀ọ̀kan ọmọ ọmọ ẹsẹ̀ àtọ̀gá jà pari afẹ́ parí ìjà láàrin ara wọn tí wọ́n lọ́mọ dọ́gà lẹ́bi parí ìjà ọmọ ẹsẹ̀ lọ́mọ se kéde. àtúntí nílò ọlọpọlọ pípé o ó sì ní ìdí nọ́lẹ̀ tó karịa dáadáa. wọ́n àní máa béèrè tó bá ti bàjẹ́ lásìkò bá tí àní ń jà lọ tá ń jà lọ́wọ́ a wà ṣàtúnṣe lórí ẹja mú new life ká béèrè ká bẹ̀rẹ̀ gbèsè ayé tuntun náà uh-huh. àti èsì. هذه الأهمية المذكورة في الإسلام الثاني هنا يحتاج إلى تحقيق النظر في تفسير so islahu ẹlẹ́ẹ̀kejì islahu àkọ́kọ́ fa aslihu bayna wò máa ní dala kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì fa aslihu bayna ẹlẹ́ẹ̀kejì ní islahu tó lágbára jù alákọ̀ọ́kọ́ lọ á dẹ̀ sọ fún aláàna pé àwọn owó làwọn àwọn àgbà pé èyí tó dáa jù lẹ́nu tó jẹ́ sí tó lágbára ju àwọn tó nígbà tó rí bá ń níbi ìtànà báwo ni ó sì wá rí níbi fàásìlè ó bá iná òun máa báwo ni ó sì wá rí ń bẹ̀yẹn àjẹsí pé wọ́n ní ìbẹ̀yẹn ááwò fínífíní dáadáa jùlọ kò ní jásí wípé bá a ṣe wo tànáà láwo òun tiẹ̀ fàmọ̀nkánà ẹ ń bá jẹ́ alátúnṣe níbi ìtànà ó lè má jẹ́ alátúnṣe níbi tòní o sẹ́mọ̀ pa sọ pé tí wọ́n bá wà ní lẹ́fù kan náà òun náà lè máa ṣàtúnṣe ṣùgbọ́n bá méjì lọ́rọ̀ rẹ̀ ó ṣeé ṣe kó rí ṣe ó sì lè má rí ṣe nígbà tó rí bá ń fún lánàá sínú rẹ̀ yẹ kó wọ́ bẹ̀ lónìí báyìí abẹ́kú irú ẹni bá ń kọ̀yẹ́ kọ́ wọbẹ̀ lénìí ẹni tí ó ṣe fàásìlẹ̀ ó báyìí náà máa bè láàrín ilé wa ẹja máa sọ pé ọgbọ́dọ̀ ní agbára ọgbọ́dọ̀ lè pa jágbe mọ́ àwọn méjì tí wọ́n ti gẹ́nà láàrín àwọn bè láàrín ilé wa kù لماذا لم يكن بالعدل والقسط؟ نعم نعم عطفه عليه عطفه عليه عطفه عليه لأن القسط على منزلة من العدل وكل مقسط وكل مقسط وكل مقسط عادل وليس كل عادل مقسطا بẹ́ẹ̀ni a ti kí yẹn dẹ́nà tẹ́lẹ̀ kí wọ́n yẹ látìm a ti الكريم وسمعنا آيات كبرت كربت لعلها ثم ذكر jìmáà. Ìdáàbí máa pé Kristo ojú Áìbìlù lọ ní ọ̀ràn ọ̀nà míì bá tún fi lè mà òun náà nìyí. Àwọn máa nínú àwọn àyà Kọ́rán kọ̀ọ̀kan yóò sọ Áìbìlù bí ẹni ìsìn abẹ́jẹ bẹ́ẹ̀ lọ yóò wá fi Kristo sí parí ẹ̀. Kristo tó bá fi sí parí ìhun yóò jẹ́ àmọ́ mọ̀ pé àjọ ti gbé Kristo gbé mi ti ẹ̀ nìyẹn. Ẹ lọ wo Suratul Ayatul Dayn, Suratul Baqarah àyà 282 àyà 282 tí ò ní gba táìmù láì tọ́ba ń ṣe gbogbo ẹ̀ ọ̀dà ọ̀yà pé àyà kọ́rán làwọn ńlá àwẹ̀ làwà tí ti gbogbo ẹ̀ o àyè ti bìkan ẹ̀ bí abẹ́ lónìí kan ẹ̀ fún tíra fún tíra àtọ́ba ti di àyà ó ní yá ayé wa lọ́bí náà. Ìlẹ́yìn ìlú la, Adé lè lò ká, ń bá wọn bá tó. وليكتب بينكم كاتب بالعدل تجربة وليكتب وليكتب بينكم كاتب بالعدل ولا يأبى كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمثله فمن يمثل وليه بالعدل. أجمل بعد. أوكي ها. وتجدوا دليلين برجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء. أن تميل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يحمل شركاء إلا ما تحب ولا تسألوا عن تكتبوه صغيرا أو كبيرا إلى أجل جابلني ذلكم أحسن عند الله. Wọ́n wà orí jẹ́ tí síbọ̀lá tó kìí.

ọ̀gá ní àkọ́kọ́ Muhammad ọwọ́ àmà èsì tí kọ́kọ́ sọ́bà ń a máa gbọ́ padà ha, ah, kí ló fà á lókè ń nínú ààyè ilé yìí ó ní kọ̀wá mi kúnú kọ̀wá mi nàìjíríà wọ́n mú wa lọ sókè níbi wọ́n ti wá sọ pé níbi ìdàlẹ̀ pé eh, wàlá yẹn tí wọ́n nà fún aláàlá tàdílù ó ní aláàlá tàdílù ó rí fẹ́ sọ̀rọ̀ kan sókè wọ́n ní tẹ́nìkan bá jẹ́ ọ̀tá wa ọmọ ádámà ó lè ṣe kristo fún ọmọ ẹgbẹ́jọ́ ta rẹ̀ láíláí láíláí ọmọ ádámà mọ̀ lápèjúwe ní ìsìn ẹni tó ti jíwò rẹ lọ rí ó sì mọ̀ fóònù náà lè jíwò ọwá mú wọ́n wá ní owó oṣù rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ní ó ti gbà. owó oṣù rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ní ti gbowó oṣù. wọ́n á ní kinní kan ń bẹ tí wọ́n bá ti gbowó oṣù tán ẹ̀bùn kan ń bẹ tí ọba wùwọ́ kó fún gbogbo àwọn òṣìṣẹ́ abẹ́ rẹ̀. bọ́bá sì wù ọ́ ẹ́ òfin tọ́ba wù ẹ́. tó fún bẹ́ẹ̀ ó ti rò owó oṣù gbà náà lọ́dọ̀ ọmọ ádámà àwọn wá ní mọ́wà jẹ́ kí n tó ṣe wọn kọ́ tún ọdún bí kò ní fún ní kíni owó oṣù owó oṣù kí o kí mọ̀ wí o owó oṣù ní o tó orí ẹ̀fùn tí wọ́n ní kọ́ há fún wọn wọn ọ̀pá ó láti rẹ̀ ń bẹ̀ mọ́ torí pé ìmánì rẹ̀ ò lè gbé ọmọ òwe ah, ẹgbẹ́ ni mo free ẹni tó bá wù mí lẹ́rìn fún láàrin wa. Ah, mọ́jà tán báwọn pé kristu ní apá ọlọ́sẹ̀ lọ́sẹ̀ lọ́hùn torí pé kò sí wàhálà kankan tá a bá ń ta ayé lọ́wọ́ ní ká máa tra kristu yẹn ṣùgbọ́n tá wà ní kọ̀ǹdíṣàn wà láyé jẹ́rẹ̀ máa ń nà fún ìgbà wọn ọ̀pá wá látàgbé àlàálá tó kú sí tó ń bẹ̀rùn ààtò bẹ́ẹ̀. ọlọ́run náà máa mímọ́ ni wà yíma ni ò lè ọ lágbára díẹ̀ bíyàn bá sí gan tán ó tún máa tún dá tọ́ba ní ha ah, jẹ́ǹtẹ̀ lo jẹ́ǹtẹ̀ kristu kí n fún tọ́ba ti fún tán ó tún máa wò pé ah tí wàá gọ̀ báyìí ọdún máa dára lẹ́yìn pé ha ah, ah, ìyẹn tó jíwò mi lọ owó sọ ẹ̀rọ kí n fún eléyìí ìtàn á fún ní kí n. ẹ á rí وأيضا wọ́n ní kristo jẹ́ ń kọ́ láti pé wà ápọ̀sì tó ń nu ara yìí nípa ti déédéé fínífíní káti fínífíní déédéé wọ́n ní gbólóhùn ìsán ẹ̀yin tẹ́ kí ó lẹ́ẹ̀mọ́ gbọ́ ẹ̀yìn dáadáa ìsán jẹ́mọ́ ní gbólóhùn ìsán wọ́n ní àmàmà dúró láàyè kristo ń bò mí nu ara ọ̀kùnrin pàápàá jùlọ tó bá wá lẹ́yìn gbólóhùn ádìlù gangan tẹ́bá lẹ́yìn gbólóhùn ádìlù sáǹkì látàrọ ní tó ń sọ ara rẹ̀ pé bìlà ádìlì wà áfẹ́sẹ̀ abẹ́yẹn nàná ẹ̀ náà ni o bìlà ádìlì wà áfẹ́sẹ̀ a ti mọ̀ pé áfẹ́sẹ̀ ní ìsìn dídí tó ga ju ádìlù lọ ni tá a bá wá rí gbólóhùn kristu àti ẹ̀sán lẹ́yìn ádìlù ń gbà mí. wọ́n ní á ẹ máa fura pé kristu ní ń túmọ̀ sí. torí pé ìdáná ó kristu lọ díẹ̀ o. alọ́wọ́ aláwọ̀ yẹn ṣépò lè mọ́kọ́sì tí náà mélòó ní nù kura. wọ́láwọ̀ yẹn ṣépò lè mọ́kọ́sì ní náà máa ká lọ jáǹtì ẹ̀rẹ́ nù kura rẹ̀. Gbọ́dọ̀ bá sàmàtìmọ́ bá ẹ báwọn. kristu lọ. ẹ̀sán àbí mọ́sítínù fún ààyè kíni kírísítò kírísítò kírísítò ń gbà ní ẹjá ara owó sóràtù Nahl wọ́n sì lè lò fún wọ́n sì lè lò ń gbà ní fún tuma bóyá tuma kan ń lọ lọ́wọ́ tó jẹ́ ìtumọ̀ ilé ẹjọ́ tàbí kọ́ọ̀tù tàbí à ń parí ìjà tó o bá rí ẹ̀sán àbí ń bẹ̀ bracket ẹ̀ pé mọ́kúsítò ni à ń dọ́gba sọ́ńdà. ẹjẹ́ àwùjọ alákọ̀ọ́kọ́ tí ìṣìdáànù bá wáyé lẹ́yìn àádìlú máa túmọ̀ ẹ̀ síbi kristo ní ta'ala alam suratul nahl àyà 90 olùwà sọ pé. iná ọgbọ́n ẹ̀mú ní àwọn Ọ̀sọ̀ pé nínú ọ̀lá ya mú ọkí dábẹ́ ló. Ọwọ́ máa sọ pé ọlọ́run pàṣẹ pé ká máa ṣe déédéé. Ká máa ṣe fínífíní déédéé náà. Wàlọ́wọ́ àlà. Ẹ̀yin ọba níbi tí gbólóhùn nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú ìdájọ́ bóyá wà nílé ẹjọ́ làwọn wà ń kọ́ tàbí nǹkan ẹni kí ní tọ́ba rí sára bí mọ́sítínù máa túmọ̀ ẹ̀sìn pé mú kọ́ sí tún bẹ́ńbẹ́. ẹ lọ́wọ́ sọ́tò Yusuf àyà thirty six. nígbà tí anábì wa Yusuf alayhi salatu wa salam tí ó ń bá wọn ń takùrọ̀sọ pẹ̀lú àwọn ará inú ẹ̀wọ̀n tí wà lẹ́wọ̀n alayhi salatu ní kájú. قال أعلمنا إني أراني أحسن قمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين ọ̀rọ̀ pé nná nàrọ̀ ọ̀kà. àì mínà lè mú kó sì fi iná ẹni tí dájọ́ déédéé ti sì déédéé nù kí ni ìdájọ́ rẹ̀. torí pé njẹ́ ń béèrè láàrin ẹ wọ́n ń béèrè pé kọ́ bá wọn ti kọ́ ni wọ́n gbé ẹjọ́ kéèsì lọ́ọ́ ẹni tá a sì lọ gbé kéèsì bá ọkàn wá sí balẹ̀ pé ń dédé àwọn wá ní justice kan àwọn ọdẹ máa ń lọ kóòtù ayé yẹn wọn á ah, ọlọmọdé jẹ pé justice kìíní kan yẹn wà dájọ́ wọn á sí kéèsì lọ́wọ́ justice wọn lọ́wọ́ ó lè bẹ́ẹ̀ náà justice yẹn ó lè paraku ẹ ṣe pé owó ní máa wá kiri ń jẹ yìí ní máa gbẹ́bẹ̀ ní máa gbẹ́bẹ̀ fálárí ní máa gbádùn fẹ́lẹ̀ bèrè dábàá ilé gbé kéèsì ẹ fún olú rẹ̀ ọ̀rẹ́ pọ̀ ṣùgbọ́n tọba jẹ́ sí pé wọ́n ní kò mọ́ ìjó wẹ̀ dákùn kálábùsì ló máa pè ní dédé wọ́n ti fúra sí ànábì Yúsúfù ní ẹ̀wọ̀n yìí pé ah, eléyìí ò ti bá kan bọ òun lọ́yẹ̀ ká gbọ́dọ̀ wà lọ́ba wọ́n ti lẹ́ni tí wọ́n lọ máa gbé bá tẹ́lẹ̀ mọ yẹn kánábì Yúsúfù tó wẹ̀ wọ́n ń tiẹ̀ wọ́n gbọ́dọ̀ lẹ́ni tí wọ́n lọ gbé kèsì wọn bá ma wá rí pé ọ̀rọ̀ bẹni pé á ah, ilé yìí ma dàrú ilé ah, ìwájú ń dédé ti ẹja lọ́wọ́ náà àhá ìyẹn bá nù á wọ́n ní kí wọ́n ránṣà tá a máa fún wa tá a bá sọ wípé kí lọ́bà tí ọ̀sọ́ pé fàásìlè hó báyìí náà wò máa bèèrè àádìlè wọ̀lùpẹ́sì tó bá sọ pé fàásìlè hó báyìí náà wò máa bèèrè àádìlè wọ̀lùpẹ́sì tó fi jẹ́ pé bẹ́ẹ̀bù ni ti èyí tó lágbára jù wá èyí tí ò lágbára tó ọwá ní masdar ọwá lọ́rọ̀ lásán wọ́n ní kí láwà àtọ̀ àwọn àmà sáńtà pé. ويمكن أن يضاف إليه شيء آخر وهو لماذا لم يقل وأفصل بينهما وأحيل بين بين بين يا يا ẹ̀já wa wọ́n ní àǹsà lórí ń dá wíyẹn tí òbí sọ pé wà bìlìkìsì bìlàwàlìkìsì tó sọ pé wà ápèsè tó náà ni pé ká sọ pé. nígbà tí kìsì ìtẹ̀gbẹ́ adilu yóò hírò ẹ̀ka pé jáde ń bíbá yìí pẹ̀lú mẹ́ẹ̀pù yóò jẹ́ àdámà pé ilé ìyàtọ̀ ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ní ìsìn tí mo bá ní mo jẹ búrẹ́dì àti ẹyin. mo wá mu omi ọlọ́tọ̀ sí pé mo jẹ búrẹ́dì àti àti ẹyin àti omi sọ ma pé ìyìn pàtàkì omi ń bá wọn mọ́nà bá ní mo jẹ búrẹ́dì àti ẹyin mo wá mu omi kì í dúró omi tí wà omi báyìí kì í omi tó ní dọ̀tí inú nìyẹn omi tó ẹni bọ́tú wọ́ta ní àbí omi òjò ní tó ní omi tó dáa wọn náà ti pe pé mímú omi yẹn omi yẹn ìṣe omi dá a máa ń fi tẹ̀lé oúnjẹ lásán omi tó ṣe kí ni tó ní tó yàrá jí ni tó dára sí wọn ni gbígbé wá ní fẹ́ẹ̀bù bẹ́ẹ̀ wọ́n fi hàn pé ọ̀hàn ọ yàtọ̀ sí adìlù tiẹ̀ ni. Ah. bẹ́ẹ̀ ni ká fi nǹkan hàn ju nǹkan lọ. ọlọ́run náà sọ pé wọ́n lẹ̀dí àrísàrà rọ̀súwìlà owó bílé òòdá kílówù lẹ́yìn ẹ̀. ìlú sí ìrọ̀wọ́ alẹ́dí ní kulẹ̀ jábá ti fi nǹkan hàn á ń jẹ́kọ́ tẹ̀ kámálẹ̀ nìyẹn wọ́n ní fífi hàn ní àwòrán pẹ́ẹ̀pù ń bẹ̀yẹn afẹ́kọ́ tẹ̀ ádìlú wọ́n ní àǹfààní ẹ̀ nìyẹn. àti pé kí èèyàn ṣe kristo yìí kì í ṣe iṣẹ́ kékeré lè yàn ṣe kó tó débi iṣẹ́ wọ́n ní wàmújáhà àti ká jẹ́ ẹ̀mí ara wa lógun ọ̀tà àbí olùkọ́sí. والله أعلم إن الله يحب المقصفين. عايزين نقول يا لو عن لو ان الله يحب نعم. المقتدين ان الله يحب المقتدين ان الله يحب المقتدين نعم وإن ذهبوا إن الله يحب المقصفين أو أن بك بكتك بكتك أو في أفق وأساريك e rẹ jẹ́ màtùrìdíyà àbí àṣàríyà àbí sòfíyà àbí gbáyé àbí tó mọ̀tẹ́sílíyà àbí nítorí ọjẹ́ tọ́ọ̀tẹ̀lé àkídà nẹ́bí wa Muhammad sallallahu alaihi àwọn sọ́lá àwọn nẹ́bí radiyallahu ta'ala ọ̀fẹ́ ọkọ̀ ááyà yìí yóò fẹ́rin sí olúwa ní máa fẹ́ràn nǹkan. ní wọ́n bá nínú àwọn òròyìn tá a gbọ́dọ̀ máa fi rinlẹ̀ fọ́lọ́n rẹ̀ ní sífàtìlì mahabba wa olúwa máa fẹ́ràn nǹkan. Wọ́n ní olúwa máa fẹ́ràn a máa fẹ́ràn nǹkan. a sì gbọ́dọ̀ fi rinlẹ̀ fún. fún. ẹni tí ọba fi rinlẹ̀ ó ti tó ti ta kìkì ọ̀pọ̀lọpọ̀ àyà ó ti ta àyà yóò sì má kò wúlò. torí ti eléyìí a máa bá ẹ̀rin lẹ̀ fi olúwa ìròyìn mahabba ọ̀wà náà ròyìn ẹ̀. سبحانه وتعالى أبين يتفجين بطنك آية ولكن الله ولكن الله حبب الرزق الإيمان وزينه في قلوبكم وسوى إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون الله تعالى ọlọ́run ọba a máa fẹ́ nǹkan àti máa kórìíra nǹkan a máa lọ ọ̀fẹ́ àti máa yé azerbaijan. ọlọ́run fẹ́ràn tó dáa ó sì kórìíra ní ọ̀dà tí wọ́n bá jẹ́ mọ́mìnì ní ìsìn olúwa fẹ́ràn rẹ̀ kèfèrí olúwa fẹ́ràn rẹ̀ sísin lọ́hùn olúwa fẹ́ràn rẹ̀ sísẹ ọlọ́hùn olúwa kórìíra rẹ̀ gbogbo ń tọ́ bá ti dáa olúwa fẹ́ràn rẹ̀ gbogbo tí ọba tó dá olúwa kò rí rà pàdé mọ́ òun. wọ́n ní gbogbo múmìnì ayé la gbọ́dọ̀ máa pè sí pípé kọ́ máa ṣe ń tọ́lọ̀ ń fẹ́ tó ọba ti ń ṣe ń tọ́lọ̀ ń fẹ́ ọ́n máa àṣìfò pé ọlọ́run máa ṣe kí ni ìyá máa fẹ́ràn àwọ̀ náà. tó gbólóhùn wa ń bẹ́ẹ̀ náà ayé àìsàn kéyìí Ààrẹ wípé ńgbà tó fẹ́ parí ẹ̀, ó ní iná lọ́wọ́. Àkọ́kọ́ lọ jùmúlà yẹn sẹ́ńtẹ́ǹsì yẹn mọ̀ wọ́n kan pámá. Wọ́n ní wọ́n kan pámá gbólóhùn yẹn pé iná lọ́wọ́ dájú sáka olúwa máa ń fẹ́ràn gbogbo ẹni tí bá ti ń ṣe déédéé. sábà wá wo ọ̀rọ̀ yẹn á rí pé yóò ṣe kù lọ́kù. fẹ́ẹ́ ló mọ̀ bá ọ̀rẹ́. fẹ́ẹ̀bù yẹn present tense and present continuous náà ni kí wàá láǹfààní ẹ̀. wọ́n ní sọ fún wa yí pé àwọn tí wọ́n máa jẹ́ múkúsì túnà kò tí ì parí ń jọ sí Kùránì sọ̀kalẹ̀ yọ́ máa bẹ títí táyì kì á mọ́ sí kí ni yòhípò lè mọ́kọ̀ sí ọwọ́ a máa rẹ̀ sí pé kó ti fẹ́ràn àwọn tàbí ló ń fẹ́ràn àwọn tàbí ẹ̀yìn tí wọ́n bá ti ṣe tí wọ́n bá ti ṣe déédéé wọ́n wá ń fẹ́ràn wọn bọ̀ fẹ́ràn wọn bọ̀ tó fi dórí tèmi àti ẹ náà. wọ́n ní mélòó mọ̀tọ́rì tó wà ń bẹ̀ wọ́n sọ fún wa pé yọ́ọ́ máa lọ ní títí tọ́ba wá rí báwọn ajẹ́pẹ́ ilẹ̀kùn mú kó sì tó náà kò tì àwọn ẹlẹ́kùn ọlákan wà tó ti ti tí ò déédé mọ́. àwọn ẹlẹ́kùn ọlákan ń bẹ́ ó ti ti pa. jíjà náà bí ọlọ́run wọ́n ti ti pa. jíjà náà ọlọ́run wọ́n ti ti pa níjẹ́ òdìdẹ́ ọlọ́run kò ṣeé sí má níjẹ́ sàádé kọ̀ṣẹ́ni tó lè lálẹ́ ẹ̀ mọ́. ṣùgbọ́n àwọn kan wà nílẹ̀ tó wà ní títí ilẹ̀ nínú ẹ̀ ní ta wà ń bẹ̀ pé ń yàn bá wọn. ilẹ̀ kan bá wá sí ilẹ̀ kí ní tìmí àti ẹ̀ náà sáré fáwọn náà wọ́ tó bá jẹ́ pípọ̀ máa ṣe déédéé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ padà síbi déédéé o. àwa ni ìjàlá ọlọ́run kó fa wa àti ní sínú àwọn tí alimokositona ẹyin náà bá ń wí. alimokositona. Ah, wọ́n ní mọ́kúrà dúró rẹ̀ ẹyọkan rẹ̀ ẹyọkan rẹ̀ ní mọ́kọ́sì. ẹyọ tó máa bá ń pè náà abẹ́ kálúgà ni ẹ máa wí ọyà mọ́kọ́sì. wọ́n wí ń jẹ àwọn yẹn àwọn jágbọ́ ni. alákọ̀ọ́kọ́ alimokositona. plural lélẹ́hùn àwọn abẹ́ lọ bí ẹyọkan. abẹ́ lọ bí ẹyọkan. mo bá ti wí náà ni ẹ máa wí mọ́kọ́sì ẹyọkan ni ẹyọ máa fi ń jẹ. báwo wá ni máa bí rẹ̀ o ti máa wá fẹ́ẹ̀bù ẹ̀ tó jẹ́ pé bàbá tẹ̀ báwo ló ti máa wá. àbí akúta pẹ̀lú kò ti tù ní sọ́ọ̀kì kẹ́sì náà. náà a máa sọ wípé máa bí rẹ̀ ní akútatọ̀. akútatọ̀. àwọn ẹni. mi ì bọ́ dáadáa akutátọ̀ eh? tába ti ń lọ níbi kí ó díẹ̀ díẹ̀ náà díẹ̀ díẹ̀ náà ni ẹ máa wí náà ni akutátọ̀ ah, náà ni fẹ́ bẹ̀ past tense àwọn àmà pé yókò sí tù tába wá fẹ́ mú mọ́sítà rẹ̀ wá ni pé kọ́sítọ́n á pè kírísítọ́n sọ ìgbọ́ dáadáa kírísítọ́n the catchy cough ẹ fún kọ́ọ̀fù yẹn ní àmì ìkàlẹ̀ kírísítọ́n ẹ tiẹ̀ nù tó àwa fẹ́ lọ máa ń rí ti èyí tí kìí ṣe akúsátọ̀ kọ́sátọ̀ ọ̀yà yàtọ̀ sí ètò ẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀ ń gbọ́ dáadáa àwọn mọ́sítà rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ kò sùúrù tán àti kò tán ṣùgbọ́n máa gbọ́ tó máa rẹ ọ́ lè mọ̀ pé èdè <laughs> ńlá èdè lárúbáwá èdè kùránì tó fáìlù rẹ̀ ń kọ́ kọ́ fítù ní ìtumùlù fáìlù rẹ̀ fáìlù ti akọ́sátọ̀ ní mọ́kúsítù fáìlù ti kọ́sátọ̀ òun náà ní kọ́ọ̀fì tọ̀ ìgbà wa fẹ́ lọ ni pé a ti mọ̀ pé Inna Allah. Olúwa fẹ́ràn àwọn àwòjàmáà àwọn ẹjẹ́ ń ti déédé fínífíní fínífíní déédé àwọn ẹjẹ́ ń bá déédé wọ́n dé òpin rẹ̀ olúwa fẹ́ràn wọn sẹ́ẹ̀mọ̀ pé tàbá ní kọ́sà áfíṣàtọ̀ kí ni túmọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà ó ṣe déédé tó ẹ wá já lọ kọ́sàtọ̀ ó ní kọ́sàtọ̀ ń tiẹ̀ yẹ́pẹ́sí tù kòtútọ́n àti kòtútọ́n kí ni túmọ̀ tiẹ̀ jáárọ̀ wà gbọ́dọ̀ ọ̀sàbòsí ọ̀sàtọ̀ ọ̀sàbòsí akọ̀sàtọ̀ òsèdédé fáìlù di kọ́sàtọ̀ ó ní kíni kọ́ wàjámùhù àìjà ìrúnà wàmíhù máa jẹ́ àti sóràtìlì jìn ẹlọ́wọ́ sóràtìlì jìn ní àyà 14 ọlọ́wọ́ bá sọ yípe àti 15 olúwa sọ pé wà á ní فمن أسلم فأولئك تعرضوا رشدا قل وعنا أو الجنة قل وعنا وعنا إنا المسلمون àwọn amúmìnì ń bẹ láàrin ara wa tí a máa ń fi déédéé tí a máa ń fi dáadáa. Ah, olórí gbogbo ti ń bẹ láàrin wa náà bá kẹrin rìpọ́tì bá ń

látara kọ́sàtọ̀ lèyẹn ti wá kọ́sítù alápòtínù mọ́kọ́sítù onídáadáa ń dédé nù àwọn àwọn àmàlì mọ́kọ́sítù òní. Òun lọ wá pọ̀ nù Kùránì, Akùsátọ̀, Mọ́kọ́sítù lọ́pọ̀ nù Kùránì ju kọ́sítù lọ àbí kọ́sítù náà. جعل وسط آل عمران آية 18 والوعد وعيد إن الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم Olúwa gán dúró yára rẹ̀ ní kọ́ ìmọ̀. Ọ̀rọ̀ ìmọ̀ ìrìn rẹ̀ sọ. Olúwa dúró yára rẹ̀ pé náà nípa ọ̀yẹ̀ máa ń bẹ̀rẹ̀ pé kristi ni kò sọ pé kristu kò sọ pé kò sóòótọ́ ni. Tọ́bìlá ń bí àyà 47 olúwa sọ pé. Wọ́n وإن كان مثقال حبة من خردل أتينا بها Ẹlọ Suratul Ahzab àyà karùn-ún ẹ̀bà bẹ́ẹ̀ pé àyà karùn-ún Suratul Ahzab àyà karùn-ún. Ìta akẹ́sẹ́nu Suratul Baqara lẹ́ẹ̀kan àyà ten two eighty two Olúwa sọ pé wàlá àkàtà mú. Ìwà ìlú àwọn ìlú àwọn ìlú àwọn ìlú àwọn ìlú. ذلكم أقسط عند الله وأقرب náà bó ti wá lọ nìyẹn a máa rí pé ìwé náà lè wa yìí. náà kọ́lá àlùlọ́ ọ̀tàtọ̀ ọ̀tàtọ̀ wà áfẹ́tọ̀ àlàáfẹ́tọ̀ wà áwúlá nìfẹ́ àyà bá ẹjọ́ نذيره جار أجار من ظلم حمى وطرق أطرق استغاث واستنصر أزال طرقه وعراته. نعم طب èyí tó wà níbà yìí náà ọ̀rọ̀ kíú náà wọ́n ní gbogbo ìgbà tí àwọn onílùgà àwọn onílùgà èdè Islam wọ́n ní wọ́n dábàá ti rí kọ́sàtọ́ àti akọ́sàtọ̀ ni wọ́n ní Hamza yẹn wọ́n fún lóko kan tí afẹ́kámú lọ lé hamza tó kún yẹn rẹ̀ kọ́sà tọ̀ alókun alókun wọ́n ní kọ́ ma àrùn wọ́n ní a ìrítà ní ìmá yóò sọ nǹkan yóò sọ orí dìdì yóò àsọ ìdídì orí parí wọ́n wá ń pè ní hau sali hamza tó sali hamza tó sali hamza tí máa yí tí máa pa nǹkan dà wọ́n ní kọ́sà tọ̀. ọ̀sàbòsí hawa wọ̀bẹ̀ àwa sọ pé ah, ó ti yí padà àpẹsàtọ̀ onye ti dédé wọ́n ní àpẹẹrẹ rẹ̀ náà ní jẹ àjáárọ̀ ọgbà alẹ̀ jẹ́mọ̀ pé àánà ah, lókun jáárọ̀ ọ̀sàbòsí ọyàn àyàn jẹ tó fi mú ń tàn òun náà tó wá túlẹ̀ padà ó kí tàkù tí ó mú ọ lẹ́sẹ̀ òun náà tó wá bọ̀ tó tàkù tó fi yọ kó mbẹ́ wọn ni àjára wá àjára bẹ́ẹ̀ náà ni ó kí gbàjarì sọ́ra hàn ó kí gbàjarì bí ẹgbàá mi ó ẹgbàá mi ó náà wà á sọ́ra hàn òun náà ló tún ń pẹ̀tù tábàtì ní sọ́ra hàn ó kí o á sọ́ra hàn ọ̀rẹ́ lẹ́kún. ọ̀rẹ́ lẹ́kún. ẹ fanu ńgbà tí èṣù ń sọ̀rọ̀ nípa ara rẹ̀ ọ ń jẹ́wọ́ bó ń ṣe máa níjọ́ mi dàrú Ibrahim aya twenty two. aya twenty two. sáfì Ibrahim aya twenty two. èṣù ń kéde pé. náà àwọn ẹni mo ti rí ẹ̀kọ́ wà á lọ́wọ́ Òyìnbá Anabi Mùsùlùmí kún wà máa. أنتم بمصرخي ما أنا بمصرخكم وما أنتم Bọ́lá ti fi máa lọ yẹn sọ̀rọ̀ pé èmi ọ̀jẹ̀ ti ń pariwo máa wo ẹ̀yin náà ti rẹ̀ ti ń pa ọ̀pọ̀ èmi ọ̀jẹ̀ tó lè gbà yín lẹ̀. Ẹ̀yin náà mùsùlùmí kò ń bẹ̀rẹ̀ ní ìsìn kìí ṣe sọ́ra hàmà láti fi asraha asraha ẹni tí wọ́n rẹ̀ ọmọ àgbà pé èṣù lè mi ò lè rẹ̀ yín lẹ́kún ẹ̀yin náà ò sì lè rẹ̀ mí lẹ́kún ẹ̀yin pé èṣù náà sunkún jáde kìí àmà bí wọ́n ti ń wo yá létà ní yá létà ní onáà sọ yá létà wú yá létà wú. wọ́n ní tá a bá rí kinní kan tó a bá rí kinní kan tá a bá rí a bá rí àgbò láti tẹ̀lé ya àmọ́ ewúrẹ́ ká má pa báwọn Yorùbá sí máa ń pa yẹn àwọn máa sọ pé táwọn bá rí kíní kan àwọn máa fi kíní kan tẹ̀bọ̀ àbí ẹ̀ńtà àbára gbò àbí àìwúrẹ́ àbí kò ní àbí jẹ́ máa àbára owó rà gbò àti ra ewúrẹ́ wọ́n ní tá a bá ń sọ̀rọ̀ kíkọ́. àbí mọ́kóṣètúnà nínú Qur'an a gbọ́dọ̀ má sọ̀rọ̀ ewúrẹ́ tí bẹ́ẹ̀ bì náà agbo agbo ọ̀rọ̀ tá à sọ lọ́wọ́ ní ìsìn ni pé iná lọ tá a bá ti wá ń sọ̀rọ̀ rẹ̀ tá náà máa tó sì lè tura à ń sọ kristu là ń sọ o kristu ńkọ́ kristu ó lè pé kristu ó sì lè pé kristu sọ́tún ìsìlá àyà thirty five ló wá sọ pé. wọ́n sì pé ádùlù náà mìíràn. Kìsìpọ́ọ̀sì mẹ́rin mìíràn mìzánù náà ní kí ní mú wá déédéé náà ló mú wá. Eh, ọmọ ń dá tí wọn bá ń kọjá ara àyà kó tó àyè ìtọ́ ọba lágbára láti ṣe kọ́yá pé gbogbo nǹkan tọ́wọ́ sọ láì ní díẹ̀ níwọ̀nba láì nífẹ̀ẹ́ lójú pọ̀ kárára pé fún wa ká sì mọ̀ pé ah, àyà kan fẹ́ túmọ̀ ní ìsìn ọmọ yáyà tó ń ti gbà túmọ̀ ẹ lọ àbí tó eh, eh, àwọn àǹfààní tá a jẹ jù lọ́ńtẹ̀ fírù

Ayà Kùránì sọ pé iná lọ́wọ́ ó ní jùmlà yẹn mu'akkada. Wọ́n ní iná ti bẹ́m̀bẹ̀ iná lọ́wọ́ ìfẹ́kùn lè mọ̀kùnrin. Wọ́n ní iná ti bẹ́m̀bẹ̀ yẹn ó fi ọ̀rọ̀ rẹ̀ yìí, ó pé ọlọ́run fẹ́ràn nǹkan yìí. Táìdí ọlọ́run làwà túmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bàbá ni àá sọ́lọ́ ń fẹ́ràn rẹ̀ ó bẹ̀ àá confam. Ṣùgbọ́n tún fún sáìdì míì tá ń gbàgbéra ń bẹ́ òun náà ní kí olúwa ń ṣàjà wa. Olúwa ń ṣàjà wa ọjọ́ láti. Ọ̀hún ẹ̀kọ́ ìdìwà ọ̀hún ṣáájú. Musa ti wọ bẹ́ẹ̀ tiẹ̀. Ṣáájú. Wọ́n náà wọ bẹ́ẹ̀. Àwọn ọ̀rẹ́ náà wọ àyè olùkọ́ àti ìdílé àwọn nǹkan yẹn agbọ́dọ̀ máa ọ̀dà sáìdì ọ̀hún kiri bákan máa wo sáìdì ọlọ́run fi rinlẹ̀ sáìdì ọlọ́run ní tàkì ìdúdú wa ṣùgbọ́n àwa ń kọ́ kí láǹfààní táwọn jẹ́ ń bi nǹkan ìrìnlẹ̀ ọlọ́run àbí ìkápámọ́rọ̀ ọlọ́run tọ́kápámọ́ ń bẹ̀ fún wa àwa gan-an ló yẹ kájà àǹfààní ń bẹ̀ jù ọlọ́run ọba dẹ́hùn wo ni ọkàn pámọ́ kọ̀ọ̀kan pámọ́ láyé kúlùfù ní à ìyí àdéhùn ṣùgbọ́n kí ni ń kan pámọ́rọ̀ rẹ̀ sí. ìlànà àìrè olùkọ́ sí ìrírí sí àwa ènìyàn lórí àwa ènìyàn bí ah, ẹ̀yin tí fẹ́ máa rẹ̀ tẹ́fẹ́ máa ti mú kú sí tẹ́fẹ́ máa ti déédéé á ah, ẹ̀ǹdínlẹ̀ ẹ̀ǹdínlẹ̀ wa máa ti nǹkan wọ́n láǹfààní ẹ̀yìn rẹ̀ fún wa. نحكي ما جاء بسنة المفسدين كلام سيد المفسدين صلى الله عليه وسلم Àlè kọjá láàrin ká máa ka àdíjì káyì, àdíjì tọ́wà ní Mùsùlùmí Imam Ahmad tó jẹ máa eh, mọ́kọ́sì tó náà. إن الله يحب المقصدين آه، تجمع سنة حديث دناء النبي صلى الله عليه وسلم أنصى صلى الله عليه وسلم المقصدون يجبون على wọ́n ní ọlọ́run ọba anábìwá alẹ́sọ̀láṣọ̀ wọ̀sálàmù ó ní àwọn tí wọ́n bá ń ti déédéé tó ga jùlọ láyé wọn. ayé láti fi déédéé kò sí nígbà tó kárọ̀ kì á máa ń tẹ̀lé. wọ́n náà bá ti déédéé tó ti déédéé tó fi fínífíní déédéé láyé tá a wà yìí aláàmàná bèrè ní lóhùn ìyá ọmọ. wọ́n ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ inú àríwáyà mi àyà aláyẹmí ni rahman. wọ́n ní ibi tó wà níjọ́ náà níjọ́ gbọ́dọ̀ kì á wọn lórí stage tó ga ni. lórí stage tó ga ni. stage ọ̀hún wá rè ni a fi sí. alúùlù ni a fi sí. ibẹ̀ ibẹ̀ ni a fi sí wọ́n ti lọ sọ̀tọ̀ pọ̀ wọ́n ah, á ní bẹ́yìn náà yẹ́dẹ̀ yìí láì àjọ àárín iwájú ọlọ́run lọ́wọ́ àwa ní ẹ̀mbánsì déédéé ní ṣe fínífíní déédéé ah, kí lọ́mọ̀ tí wọ́n fi dá èyí yẹn kí túmọ̀ ẹ̀ ní ọ̀rọ̀ nínú nígbà lọ́jọ́ bẹ̀rẹ̀ sí àmà ah, ìnáwó lọ́pọ̀lọpọ̀ wà àwọn oúnjẹ wà sí olórí mímbà yẹn mímbàrí wà ní jẹ́ mímbàrí lásán mímbàrí tó dáa jùlọ lábá pé nǹkan mímbàrí bí àga lọ́jọ́ ah, ọlọ́run sáwà náà alága ń jọba ìrìkì àmọ́ alága nínú alága àwọn alága àwọn tí a máa nù ọjà lè dè kí ló wá mú ẹ dé bẹ́ẹ̀ wọ́n ní. na akọ̀dọ́kùn ló fi dùn yá. torí wípé wọ́n ti déédéé fínífíní déédéé láyé. torí wípé wọ́n ti déédéé déédéé láyé. àwọn àmàgbà bóyá ń nà lọ. ẹ jẹ́ wá bí àyà yẹn túmọ̀ àdìsí ká sì fi àdìsí túmọ̀ àyà yẹn a tó wá fi àdéhùn míì náà tuntun. ẹni tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ bíbẹ̀ nínú hadith yìí ẹ̀sẹ̀ yóò sọmọ́ lọ́n pẹ́tipẹ́ti ń jọ̀dẹ̀ kí á mọ̀ ní àbí yóò jìnnà yóò sọmọ́ lọ́n púpọ̀ torí pé bẹ́yìn náà yájẹ́ yìí arahman ní àárín iwájú ọlọ́run láàrin ọwọ́ mi iwájú ni ó sọ pé ẹni tá a bá fẹ́ràn ní sí ni. àbí máa súnmọ́ ní àkọ́kọ́ nìyẹn àdídà nábì náà sọ pé alimaru máa máa ń bọ́ ló ń ti fẹ́ràn rẹ̀ iye ipò òsínà jọ wà ní jọ́ kìí àmà yọ wà láàyè tó súnmọ́ lọ náà. ọ̀yà ọwà dáyà kalẹ̀ báyìí ní ìsìn afẹ́ dà kalẹ̀ kalẹ̀ báyìí tó máa lọ lé kúlò àwọn ayé àti tó bá tóra ajé ní ayé àti kẹrìmà. ìtura fún ayé àti kẹrìmà àwọn àyà tí ń túmọ̀ àyà tá ń ké látàárọ̀ yìí láti jẹrin àti jẹta ìwáta tá ń sọ́nà púpọ̀ nǹkan tó tún tọ̀ la máa lọ́wọ́ lọ́dẹ mọ́ sáré bá náà Suratul Hujurat ti àyà kẹsàn-án yìí tá ń túmọ̀ yìí tá ń sọ pé wà ní. فإن وجه على الأخرى فقاتلوا التي تبغي حتى تبني أهلها أمر الله فإن فعلت فأصلحوا àwọn àyà tí wọ́n ń túmọ̀ rẹ̀ a lè pín sọ́nà kan pọ̀ ṣùgbọ́n ẹ sájà lọ́nà méjì péré gbogbo àyà tí bá ń ń pè ẹ máa ayatun mufassira ah, ẹjẹ́ àlọ́ sọ́tún ní sí àyà 114 ó yára pé yára lọ pé ọ̀yà. ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما ọ̀sọ̀ pé àmàwà bí sọ́dá fọ́sín áwò máa rúfin àwọn ìsìláàfin lẹ́yìn ọmọ bí tí máa fà á sílé ohun ẹ̀yìn àmúnà ọ̀ fúlọ́bìlà ń fàálì ayà kìí ní olúwa pé àtàrí وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. أما بجمعة فأصلحوا بينهما. سورة هود آية 88 إن أريد إلا الإسلام استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أجيب سورة البقرة آية 28 وما كبير والعلة أحق بربهن في ذلك إن أرادوا الإسلام سورة النساء آية 35 سورة النساء آية 35 آية 35 Aya tàbí fẹ́ folúwa sọ pé Ìrọ̀sí ìlà àrùn ẹ̀yìn ọ̀nà ìrìnà ọ̀nà kà láti bẹ̀rẹ̀ yẹn tá a ṣàbí mẹ́fà méje yẹn máa fi túmọ̀ pé. Màá ṣe ohun ẹ̀yìn àwọn àjẹ́niwá ọ̀sìnkú. Bẹ́ẹ̀ ló wá yàtọ̀ bá ń bẹ́nu àlùkò àrùn tí bá ń sọ pé ẹ ti dé dé ẹ ti fínífíní máa fi túmọ̀ iná lọ. Ẹlọ sọ́tù lè tẹ́ àyà 135 ló wà sọ pé. Yá ayúhànlẹ̀ tí a máa ń mú ọgbà ní ìrẹ̀lẹ̀ ìṣòwádà ìlà. Ẹgbẹ́ wa ọdún ọdún máa yíra ayà kẹjọ olúwa sọ pé. Ẹgbẹ́ wa ọdún ọdún àwọn ọ̀fọ̀ ayà tàbí náà olúwa sọ pé. Olùdámọ̀ ọ̀bí ìlú Májì ò sọ, májì ò sọ, ò sí ìrí kan lọ́la tó ti fọ́bù mi, wọ́n wá bá náà. Sọ́tọ̀ Rahman àyà kẹsàn-án olùwà sọ pé. Súrọ́tù Nìsá àyà 127 olùwà sọ pé. Wà á ń lọ fún orí ẹ̀dá máa lè ṣe pọ̀. وما تفعلوا من خير فإن الله كان به عليما. وهي دواك كاكا لو باي يوم الجمعة ولو ما تصبي. إن الله يحب المقسطين. Àyà wa wá báyìí níparí ẹ̀, nǹkan parí ẹ̀ ni mú kú sí fínà. Ṣùgbọ́n iná láàrín ṣùgbọ́n mú kú sí fínà, mélòó ní bẹ́nu Kùránì mẹ́ta náà ni. èyí táǹkì lọ́wọ́ yìí ma mà yẹn àwọn afẹ́wò mi atúnfẹ́wò tó tó tẹ̀lé abájúwá kàkẹta báyìí ó di pé àparí àyà ń nke ẹ̀nu ọ̀hún Aya ń sọ pé iná lọ ẹlọ sí Súratul Máídà àyà 42. Súratul Máídà àyà 42. ọlọ́run ọba sọ pé wọ́n fi parí ẹ̀ ẹ̀rọ suratul mumtahana àyà kẹjọ àyà kẹjọ lẹ́yìn náà ló wà lọ́wọ́ àti ìrẹ̀lẹ́ ìrọ̀lẹ́ ụlọakwụkọ gị adịghị awa amụkọ ketụ onye aghụghọ dị i na mba agha ọlọ́run kó fún wa sínú àwọn tó tún ti déédéé fínífíní lára ara wa ọlọ́run kó jẹ́ a máa ṣe déédé lára wa ká máa ṣe déédé láàrin ìlú wa ká máa ṣe déédé láàrin àwọn gbogbo nǹkan tó bá ti dà wá pọ̀ òṣìṣẹ́ wa ọmọ ẹṣẹ́ wa gbogbo ọmọ wa aya wa ìlú wa sílùú wa ọlọ́run fi àkókò àti ràn a máa fà á lẹ́nu ẹ̀ ìwọ náà ló lè fẹ̀mí ẹ̀ jù wa lára a sì máa bọ́ lágbára àti ṣe bẹ́ẹ̀. Táwa náà lè bá ẹgbẹ́ kan náà àwọn ẹbí wọlọ́n fẹ́ràn. Ọlọ́run dákùn mọ̀ sáwọ́ máa ń tẹ̀sẹ̀ ara àwọn láyé àbára àwọn.